iṣẹ́ wo ni wọ́n ṣe mí. makeup ni ma. ìwọ ńkọ́. from my time. listen tí n bá túbọ̀ pé pé ní next week ní bíbáyìí á jẹ́ pé ṣe máa bọ́ lọ́wọ́ tiwọn náà. Oh my God! My husband just sent a surprise package. ìjókòó ìyàwó lẹ wá jókòó kàbí ọjọ́ kí lọ́jọ́ ìsinmi o bí yóò bá tí ì débi tí ń lọ kì í gbogbo anything tẹ́ bá fẹ́ nínú store mi ẹ mú ẹ bá mi wọ̀ lọ́fẹ̀ẹ́ kan tag mi lórí page ah, mi. even if you want to take a picture with me is this the kind of phone you use. What do you guys think of all this? Hey, I can see your birds. Àwọn èèyàn ẹ let jí do òyìnbó wọ́n ti release sex tape bẹ́ẹ̀ o. eré àníyàn tájọ fẹ́ ṣe. wọ́n máa bọ́ sí kíni àti ìjà ìlójókòó síbi tó mu. ó máa bá nǹkan tí mo ti fi ojú ayé mi tí mo build láti àárọ̀ ayé mi mo fẹ́ ìbàjẹ́ mọ́ mi lọ́wọ́ that's not possible darling. torí kan báyìí ló kàn bá èèyàn àjájẹ owó ìní mọ̀mọ́ ẹ láìkú oúnjẹ mi lọ. yorùbá ní ọmọ tó bá sọ lẹ́nu ọ sàpò ìyàpọ̀. èmi ò lówó tó fi hàn lọ́wọ́ báyìí o. bí gbogbo ẹnu ẹ sọ. lè jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá a rí bó ṣe kó rí. Ah! mo yí bá lórúkọ jẹ́. baby o. Let's be on the mix, baby. Lọ́nà oko. Àfiyèmí àfiyèmí. Àfẹ́mí àfẹ́mí o. Lọ́nà oko. Àfiyèmí àfiyèmí. Mínẹ́ àlẹ́ á lọ́nà oko. Àfiyèmí àfiyèmí. Tàdé àlẹ́ á lọ́nà odò. Àfiyèmí àfiyèmí. Bá a ṣe yọ sólà yọgbọ́ o. Ilé ayé o. Ibi orí dání sí ṣóun là ń gbé láyé o àlùbọ̀rọ̀ àtúbọ̀rọ̀ sàìtà ayé ká sàìtà àléyà àndé àlé gàrí o ìwọ ni ayọ̀ mi ìwọ ni ìdùnnú mi tí ayé màmá fi jẹ́ ayé I will always put smile on your face. That's 200,000. Babe, for me? Yeah, for you. If you share anything to buffet. <laughs> and if you need more, anything at all, My hesitate láti be me. will la yọ mí ọmọ now. You have everything to me. But, uh, baby, love, it's not all about money. Yeah. I know. Huh? Sure. Sorry. You be ìṣòro ẹni bá wà. Lọ́kọ̀ ẹni ń Baby, see, I love you. I love you so much. More than anything in this world. Honestly, mi ò tiẹ̀ mi ò tiẹ̀ lè so that a pity bí Oh. Really? Yeah, I, I, I just I just want to show you how how much you mean to me. Then again, mo one mood ṣùgbọ́n eléyìí to ti heavy yìí so mi ò lè. Mm-hmm. What's there? What dẹ̀ gbẹ̀yìn wọlé. For real, mo mo lè ṣe Yeah. Okay, then let's just go. àìdálé pọ̀jù dáadáa lọ́wọ́ ilé pọ̀jù gàrí o dákun oh, fòye pé àrínàpọ̀ ìgbà o ah, àìdálé pọ̀jù dáadáa lọ́wọ́ omi àwáyà bo gàrí lójú lóde o irú ìpìlẹ̀ wo lẹ́mọ̀ lélẹ̀ ah ọkọ mi wo má bínú pé mo pẹ́ má bínú ah, báǹkì tí mo yà ni téèyàn bá fẹ́ lọ báǹkì èdè ni kò fi ṣe kó má pa nǹkan kan pọ̀ mọ́ tó bá di bọ́ ṣe ń ṣe ah in fact pẹ̀lẹ́ ọkọ mi àwọn ìbejì ńkọ́ ṣọ́n kéèkì ṣọ́n ṣeré ṣọ́n gbẹ pẹ́pẹ́pẹ́. ìsàlẹ̀kùn yẹn kan mí ni. ìsàlẹ̀kùn bí wọn náà ṣe kan mí sàlẹ̀ ẹkùn gbà tó wà nù mí nìyẹn kó tó dáyé bó ṣe ń ṣèyàn nìyẹn. mami hmm? mo ti ẹ hmm? bọ́ọ̀dù mi rí kankan ṣe inú ilé mi rí yàn bá mi ṣe eré inú ilé. Ah, ṣadé ńkọ́ èmi wà dẹ́ẹ̀ ṣeré pẹ̀lú ṣadé. kò sílé. ó ti jáde hmm. ó parí ṣé kí lórí jẹ àbó ti ṣe oúnjẹ fún ẹ kó tó lọ. ibi ah, ò tiẹ̀ pa mí ṣùgbọ́n ti bá rí fruit lè máa kí ló dé kí ni kí ló ṣe kí ló ṣe. omílàlẹ̀ omílàlẹ̀ àsìkò ti tó jẹ́ pọ̀pọ̀ ẹ̀ àsìkò ti tó òun jẹ́ pọ̀pọ̀ ẹ̀ tó gbẹ́rù ẹ̀ wá àsìkò yóò gbé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sáré pọ̀pọ̀ ẹ̀ díẹ̀ pọ̀pọ̀ ẹ̀ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́. Hey, Hello. gangan abegi abegjo mr yeah good afternoon sir yeah well done sir. mo lẹ ti ń bọ̀. um, a ṣe ìparí after class ta ṣe. Oh. so i'm not so step padà. ah that's good you guys i must commend your effort bẹ́ẹ̀ ṣe mójútó òwe yín in fact ọtọ́mọ bá wá school tó dẹ̀ mójútó nǹkan táwọn òbí ẹ̀ wọn wá ṣe ní school very very important key gangan nìyẹn and you are not doing bad. thank you so much sir. <laughs> Eh, lẹ́kàn ó tiẹ̀ fẹ́ bá mi ṣe nǹkan kan eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ kó bá mi take àwọn ọmọ mi kan ní tutorial lẹ́nìí actually ó yẹ kí n kọ́ wọn ní normal period but mo ní nǹkan kan tó wà very important tí mo fẹ́ ṣe mo dẹ̀ mọ̀ pé ah o máa fill in the gap ṣe bí wọ́n ni. <laughs> sure no problem sir but sir um, right now àṣeṣeṣe tán ni so mi sọ mo lọ sí hostel torí ebi ń pa wá dín láti lọ jẹun. ẹ kò lè kò ní kẹ́ lọ hostel ẹ jẹ́ ká jọ máa lọ restaurant now ah, a ti ń gbowó ẹ máa fojú. bí ó ṣẹta lóra ti rẹ́dí so jealous. lẹ́sùbẹ̀ so a fẹ́ kó waste. kí ni màá lọ kí ló ń lọ fún oúnjẹ ò lè waste ẹja lọ jẹ lè tó bá yẹ parí tòtórí àwa ẹ máa bá yẹn lọ hostel jẹ́ àjọ lọ kí ló ṣẹlẹ̀ ẹ wọlé let's go. ìkúnlẹ̀ abiyamọ ẹ̀dá ayé ìkúnlẹ̀ abiyamọ lọ́dún. tí mo fi ní kí gbogbo yẹn bá mi pé ní náà ni pé owó tuntun ni ọkọ̀ tí a fẹ́ máa tà ní ìsinú kìí sì ṣòwò tí mo ti ń ṣe tẹ́lẹ̀ ó wá yẹ kí ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn mi náà kẹ́ ẹ rí n tí ọlọ́run ṣe sí. alhamdulilah orí sì ní dọ́là lọ fi ń gbọ́kọ̀ wọlé ń sè é. dọ́là náà ni ẹ fi ń gbọ́kọ̀ tẹ́lẹ̀. irọ́ ni o. dọ́là ni. bàbá èmi ti ẹ wò pé bàbá ẹ wò pé òde tá a lọ kẹ́yìn Eh, àfa kan pè mí ní àfa mọ́sù ó ní mo ah. kí bí mọ́sù. Eh, ṣé wàá láwùyé nù. bẹ́ẹ̀ni bàbá yóò ah. gé bí adébátẹ rẹ bẹ́ẹ̀ni náà wàá mọ́sù kan kí n mọ sanwó díẹ̀ díẹ̀ bàbá mi ní kẹ gbé fún mi lọ́fẹ̀ẹ́ o kí n mọ sanwó díẹ̀ díẹ̀ tàbá lọ òde. mọ́sù bíi tọdún wo nù. bàbá mi ìfẹ́ yìí tó pọ̀ jù bí a ti bá rí bíi ó ẹ̀lẹ́wọ̀n. ó ẹ̀lẹ́bìn ó ẹ̀lẹ́bìn ó ẹ̀lẹ́ dọ́là ń wọ́n ní ìsìn fa àmọ́ inṣàlá àbọ̀ wá ọkọ̀ kan tí ò ní ju bíi five to six million lọ. akramakomola ah! baba ọlọ́run ò ní bá ti yín jẹ́ baba ṣe níbi tẹ́ ẹ ti rí owó tó tó gbogbo nǹkan tẹ́ ṣe yìí ẹni tó bá nù wọ́n di ọlọ́run ó tà tiẹ̀ ní. baba ẹ ṣe jẹ́ ká kún kó o gbọ́ pẹ̀lú èèyàn ká kó wọlé. ẹ lálẹ́ àwọn òṣìṣẹ́ kó wọlé tá a bá ti kọ́kọ̀ dé bá àwọn àwọn yìí tí wọ́n fọ̀ wọ́n fọ̀ àwọn yìí tí àwọn tó ti sanwó ẹ̀ Ah, tọ kọ́lọ́n fún wa mi ni àyè yóò ẹ kò gbọ́kọ̀ mọ́ nígbà tá a bẹ̀rẹ̀ sí ṣe àyè yóò gbọ́kọ̀ mọ́ torí tá a bá kó àwọn ọkọ̀ ìwọlé ní ìsìn ọkọ̀ sì máa ń ṣẹ́kù ń ta. àbá yìí sí ní ìdájọ́ eléyìí tọ́lá ń ṣe ìdádúpẹ́ ní ìdádúpẹ́ ẹ torí owó òsì lówó òsì àwọn èèyàn ń ra ọkọ̀ ọ̀gbọ̀n ọlọ́run ṣe bá ṣe gbádùn àwọn tí yín. wọ́n mi túndé ń kí yín. ṣé tí yọ lẹ́nu ni ṣé kò gbọ́ pé mo kí òun ni ó kí mi mo dẹ̀ dá lóhùn. wáńbí ah, wáńbí ń bọ́ lọ́dà. èmi àti túndé fẹ́ jọ débì kan ni mi ní pẹ́ padà. ó dà kó burú kó lọ dúró ń ta mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ dúró ń ta mi ò ṣáà ṣe é gùn ah wá ń bí mo fẹ́ bẹ́ẹ̀ sọ o ò ní làkàyè mo wọlé dé orí mi ó dẹ̀ ń tẹ̀lé ọkùnrin lọ ṣé mi kọ́ ló yẹ kó tẹ̀lé wọlé ni. mú mi má bínú ẹ ṣáà mọ̀ pé boyfriend mi ni Túndé ẹ dẹ̀ mọ̀ dáadáa. nígbà tí mo mọ̀ nǹkan eléyìí ó mọ̀ pé àti mo ti sọ fún ẹ pé mi ì tiẹ̀ láìka ọmọkùnrin yìí rárá eléyìí tó kàn gàgà àyà lásán yìí tó ń fẹsẹ̀ túlẹ̀ kiri tó jẹ́ pé tó bá tọwọ́ bá kò báyìí pépà ló máa mú jáde gbẹ́gbẹ́ jíjí èèyàn lásán orí ó dúdú kò ní eléyìí ò lè bá kalẹ̀ jọ torí ọlọ́jọ́ máa bá tiẹ̀ lọ. ok mo ti gbọ́ nǹkan tẹ sọ màámi but afẹ́jọ débì kan ni. n bọ́lẹ̀ fẹ́jọ dé n bọ́ ló ń tẹ̀lé lọ. jọ wọlé fún mi ó jàre. mo tẹ́ ti sọ́n pé kó dúró níta náà. ẹ kó dúró n bò bá dúró tó bá sùn á lọ tó bá lè fẹ́ tẹ arúgbó síbẹ̀ ó lè tẹ̀bà síbẹ̀. báwo báwo tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi. love you. aláàjì kan ló ń sọ̀rọ̀ alájà ló ń sọ̀rọ̀ kí ló dé tó ń pè kíkan kíkan lóko ojú. jọ ṣé ojú òṣọ̀nà fún wọn ni àbó òun là ká yìí. ẹ jọ ẹ má bínú mà mo fẹ́ bá àwọn aláàjì sọ̀rọ̀ ni. ṣé o ò mọ̀ yí pé aláàjì máa máa ṣe àdúrà ní táìmù yìí ni tó wà ní nǹkan kan tó wà important tó fẹ́ sọ fún wọn wá dúró dàárọ̀ la àbí kó lọ yà á mọ̀gbẹ́. ẹ jọ mà mo fẹ́ bá wọn sọ nǹkan tó wà very important ni mà aláàjì wa mi tó wà mẹ́ẹ̀ wọ́n ń ṣe prayer mẹ́ẹ̀ o fi kọ́ o fi ń disturb èmi kí ló dé kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ló wábi sùn sí wọ́n rán ẹ sí wa ni ó dàrú dàrú dàrú dàrú dàrú. irú kí lè lé ibà yìí sin ọlọ́run eh, ibo mo fẹ́ balẹ̀ ayé mi já báyìí ẹ́ eh, ẹ́ eh, oh. fẹ́ ṣe báyìí kí ni mo fẹ́ ṣe pẹ̀lú life mi báyìí. Ah. lọ́pọ̀ ìgbà mìíràn àìdá lè pọ̀ ju dáadáa lọ o omi lè pọ̀ ju gàrí o dákun fòye gbé. àdìsá bẹ́ẹ̀ ṣe máa wá bá mi ṣe tẹ́ máa gbà mí torí ṣe ọmọ mi yẹn òun nìkan lọkùnrin láàrin àwọn ọmọ mi bó dẹ̀ ṣe wà yẹn ní skul wọn tán ni wọ́n ní ẹni tó bá gbé ipò kínní tó first ó máa lọ ṣe masters ẹ̀ nílùú òyìnbó ọmọ mi mọ̀wé o ṣùgbọ́n ó ní ẹnìkan wà ní fakọ́tì àwọn tó jẹ́ wípé ó ń bá òun tàkà tó máa ń lé ọmọ mi léré tó máa ń fẹ́ síwájú ẹ̀ final year ló wà yìí tó fẹ́ ṣe exam ẹ̀ tó bá ti ṣe tó bá ti gbé first ah, ó máa lọ ṣe masters tiẹ̀ nílùú òyìnbó ni lóò èmi ti ń bá bàbá ọmọ mi sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ìlú òyìnbó mo fẹ́ kó ti lọ ṣe masters ẹ̀ o ṣùgbọ́n nígbà tó ń sọ wípé wọ́n máa fún wọn lọ́fẹ̀ẹ́ ni ẹni tó bá gbé ìwúrí ní kọ́mọ mi gbé fọ́ọ̀sì nígbà tó yẹ kó mọ̀ mi ìyẹn ni mo ṣe wá sáde ẹjọ́ gbogbo tẹ́ bá bá mi ṣe lójú ọmọ mi ló máa gbé fọ́ọ̀sì tí wọ́n máa bẹ̀rẹ̀ ẹ̀sáàmù yẹn báyìí. ẹ àkíyèsí ẹ má láàgbọ̀n jìnnà mo kí n wí pé ọ̀rọ̀ ọmọ fún ọ̀rọ̀ wọn olódùmarè yóò jẹ́ kẹ́ ẹ jèrè wọn. ẹ gbogbo àlàyé tẹ́ ẹ ṣe pátá ló yé mi. àtòrú àtọ̀sán eku doru kì í sùn. ṣé ẹ rí ìwé tẹ́ ẹ sọ pọ́ mọ̀ yóò tún mú wọn kọjá abẹ́ ti o yóò mú wọn kọjá abẹ́ ìdán ti fẹ́. ayọ́mọ̀wé ẹgbẹ́ kọ́mọ̀wé ni bẹ́ẹ̀ni kó soríire kó tún soríire torí ó mọ̀wé tẹ́lẹ̀ o àmọ́ kó tún mọ̀wé yẹn torí ẹnìkan bá ṣe competition ní school wọn. ọ kò sẹ́ni tó lẹ́mìí ẹ̀ <laughs> òun ni ó jẹ̀bi àkọ́kọ́ ó ti jẹ́ nù ó ti jẹ́ nù. àmọ́ kì í ṣe ohun tá a sáré ṣe ní pàjáwìrì hmm. tó bá tó àsìkò yìí lọ́túnla kẹwàá gbà. ọ̀túnla ó sì dà torí ẹ̀sàmù wọn yẹn ò ní pẹ́ tó máa fi bẹ̀rẹ̀. oyin ni ó mọ̀ fi lò bẹ́ẹ̀ ẹ kárí. kí ni kí wá. gbogbo dúródùmarè bá lè dá fún yẹn mọ́ ọmọ bọ̀ ẹ̀yin ẹlẹ́yìn sẹ́yìn ọbẹ̀ ẹ̀sìn ọbẹ̀. Banjo ṣe gan o torí bí eré bí eré bí eré lè ní kakún o mi ò believe nínú ẹ o ìgbàgbọ́ mi kàn ní pé à ń ṣubú à ń dawó nù so tí n bá kó fún wọn náà tí wọn náà bá tún ṣe báwọn tó kù ṣe ń ṣe mm-hmm. tàgbò olóṣòro lọ́jọ́ léyà ni mo fi ṣe àfìgbà tó dé tó kó pálí dé tó ní visa ti wà ní ojú bọ́sì tàdé yẹ̀ wò tàdé rí pé lóòótọ́ ni ṣé kò wá wọ́ọ̀tì ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ báyìí ah. a máa ti dawó nù gan-an. Ah, mm, dájú ẹ tó sọ. ẹ wò ó Mr. Banjo ìṣègùn wọn ni God bless you ẹ wò ó inú mi dùn gan-an o bí dáàdì ṣe sọ àti waste owó but what I just believe wípé. tá a bá dijú kẹ́ni burúkú kọjá tẹ́ni eré máa fi kọjá àní mọ̀ àwọn táàtà wà fún sìn ìlú. ẹ̀dẹ̀ wo tí wàá já sí báyìí inú mi dùn gan ẹ wò mo máa bá yín wá kọ́sítọ́mà ẹ̀ ẹ̀yin gan ẹ̀rù àbàyàn àyà yín ajá ẹ ṣé gan ni thank you. sharima àwa yàtọ̀ sí àwọn tó máa ń kàn fi ẹnu lásán ṣe visa fún àwọn èèyàn because most of them wọn ò ní any relationship pẹ̀lú any airline company not to even talk about the embassy so nǹkan tó máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ nìyẹn ma. o tọ́ ẹ̀ kókó sọ ó dẹ yé wọn ni wípé òjò máa ń pààyàn wọlé kan one thousand times ìwà ló máa ń já sí. Si ẹni tó bá wùwà dáadáa ó di dandan kó continue àti máa strengthen relationship wọn máa ń believe pé lórí náà náà náà náà pé káwọn jẹ nǹkan táwọn fẹ́ jẹ ní kíákíákíá kò dẹ̀ rí bẹ́ẹ̀ ah! ẹ wò ẹ ṣe inú mi dùn gan inú mi dùn gan ṣe sá. ẹ Bánjọ jọ̀ọ́ bá mi resend the account details ẹ mo kàn fẹ́ fi change díẹ̀ síbẹ̀ kó fi ra káàdì ni dáàdi ẹ má wọrí èmi in account ń lọ́wọ́ màá sẹ̀ǹdẹ̀ sí i. ó ṣe bẹ̀rẹ̀ ní o gẹ́gẹ́ bí tíyàwó mi sọ wà á rí customers ẹ̀rù á bà ẹ́ ẹ̀rù á bà ẹ́. ẹ ṣe kàn ní sá àmì yà àmì àmì o ọlọ́mọba aṣọ wọn lọ́hùn-ún ok ṣé bàjọ́ ẹ ṣe kàn ní sá ok o. ẹ bá mi jí màdámù. wà á bọ̀ ọmọkùnrin ṣé èèyàn. ó jọ mí lójú. yes eh, ṣé o ti wá pé bàbá àwọn ọmọ ẹ o ti sọ fún pé àwọn ọmọ ẹ ń travel lọ sí Amẹ́ríkà. ó kí ni tó gbé bàbá ta ni. nípa àwọn ọmọ àwọn ọmọ ẹ ń travel. Ah, dáadé ẹ wo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yóò fọ́nì sí mi gan-an báwo ni o ṣe máa pè é fún kíni pè é fún kíni ẹ fọ́ ní irú ọ̀rọ̀ wo nìyẹn pé pé bàbá àwọn ọmọ mi láéláé ẹ mọ̀ wípé òun ni ó tóbi dáadáa ju òbí ni lọ ni ṣé ẹni tí ò wúlò látọjọ́ yìí ẹ wo ẹ̀yin lẹ ní gbogbo ọmọ yẹn o ẹ̀yin lẹ ẹ wo ọ máa tọ́jú yín kalẹ́kalẹ́ ẹ̀yin lẹ ní wọn o àkó ní jẹ́ èmi bàbá àwọn ọmọ ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ bàbá báwo ah o kò jọ o. that's alright that's alright that's alright. ẹ̀wọ̀n dáàdi ẹ̀yin máa dúpẹ́ lọ́wọ́. ọlọ́run ló pẹ́ ṣé kí ni máa jẹ. gbogbo nǹkan tẹ bá ti fẹ́ jẹ báyìí lénìí òun ni máa ṣe fún yín. ṣe lè bá mi ṣe iyán àti ẹ̀fọ́ iyán èmi gangan ni máa gún èmi jẹ́ káwọn ọmọ yẹn gùn èmi ni máa gún. ẹ jẹ́ kọ́kọ́ balẹ̀. má dàrẹ́ láàmú àwọn tó máa gún wà ń bẹ ẹ jẹ́ kan bọ̀ máa. ẹ jẹ́ stress ara mi tábà tí wàá jẹ́ yọ tán ẹ̀yin ṣe rí nǹkan tí máa tẹ̀yìn sí ní alẹ́ èlì ẹ gbà wípé DJ Khalid kò kí n ṣọmọ léṣà ẹ̀yin ẹ má wọrí. alámìlẹ́kàn. màmú. ọkọ mi. sorry baby. ọkọ mi. màmú. ṣé nǹkan tí sista mi ṣe ṣé nǹkan tó dà ni kí ló ṣe. báwo ni sísá mi ṣe máa fi ọmọ lẹ̀ for days tí wọ́n yọjú wá wo ọmọ ọmọ ọmọ many months old tán wá wọ́n dẹ̀ lọ wọn àtẹkọ máa fọ pé kọ fọmọ ní mọdálì kẹtẹ kọ fara nu ọmọ wọn fọmọ lẹ sí báyìí èmi àti ìdájọ ń ṣàṣírò ọmọ ara ọmọ ló ń gbóná it doesn't it's not not right. ẹ ara ọmọ ń gbóná kọ́nà máa ń sọ lámìlẹ́ kọ́ ara ọmọ ń lọ́nà wí ọlọ́run ní jẹ́ ká bá wọn bímọ tó máa tutù ọmọ òde ní gbóná mú wa lọ́wọ́ lágbára ọlọ́run. jáde ìsúná wa ẹ bá wọn sọ̀rọ̀ mi ní pa ọ́. ó wo fi yẹn lẹ̀ tí ẹni kò rán báyìí sún fún mi àjẹsẹ́ tí mo gbé wá fún ẹ̀ nìyẹn tó máa jẹ báyìí nísìn. fún kíni kí ló wà kí ni fẹ́ fi ṣe. Ah, ah. ó dẹ̀ ní fún kíni kí ló fẹ́ fi ṣe kíni ìwọ kọ́ ló sọ fún mi wípé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ exam ni. ẹ ti bá ní fẹ́ bẹ̀rẹ̀ exam báwo la ṣe jẹ́ ṣe tọmọ exam. ẹ ó ní ọmọ kan wà ní iléèwé yín tó jẹ́ pé òun ló ṣíwájú ẹ̀ mi ò dẹ̀ fẹ́ kẹ́nìkankan ṣíwájú ẹ̀ rárá bọ́n bá pé igba ìwọ ló máa ṣíwájú gbogbo wọn ẹ̀yìn ẹ̀ náà gbọ́dọ̀ tò sí. ṣé tẹ́gbẹ́ mo sọ fún yín pé ọmọ kan wà tó fi twelve points tó fi twelve points ó fi là mí ní gp ẹ wá ti fi pé torí ma mi ma ṣe dáàmú sí ma mi gp ma upgrade padà náà ẹwà kí láti jẹ ilé ìfẹ́ ṣe nínú kan tó wà lẹ́yìn. ó máa ṣe púpọ̀ tó pọ̀. èmi ò lè jókòó má wulẹ̀ tó fi ìyẹn gbé mi mọ́ra ìyẹn ohun tó fi jù ẹ́ lọ yẹn ò ń ṣe kékeré tẹ́mi ò bá sáré ó mọ eré táwọn òbí tiẹ̀ náà ń sá ni èmi náà gbọ́dọ̀ sáré mi gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́ rẹ̀ à wo sórí àṣejẹ yìí tó bá jẹ́ hmm, títí tí tó máa fi ṣe tán tó máa fi kó léwe tó wá fẹ́ lọ ṣe masters ẹ̀ ìlú òyìnbó ni bàbá ẹ̀ máa rán ẹ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mami àṣejẹ lẹ ń pe adúrò orí kí bàbá ẹ ń sọ pé ó ti bí àwọn ṣe ráìsì àbọ̀ṣe jọlọ fàìsì lẹ́sọ pé tó bá jẹ́ bíi pé ìkíní bẹ̀rẹ̀ ń pọ́n létò yìí. àṣejẹ <laughs> àgàgà yẹn bá kan lẹ ẹbẹ̀ àṣejẹ má kanlẹ̀ ó ṣiṣẹ́ dákú. ẹ wo ẹ má jẹ́ kí mi fún yín o àṣejẹ hmm. ilé o èmi àti mi ò jẹ mi lè bá yín jẹ. alámìlẹ́kùn àṣejẹ tẹ̀mí gbé dání wàá jẹ́. <laughs> mo sọ fún mi ò jẹjà mi ò jà àṣejẹ sẹ́ẹ̀. mo lóun máa jẹ àṣejẹ nta lọ màmí ẹ wò ń làwọn èmi ò jẹ àṣejẹ kankan. màmí mi ẹ wù àtijẹ àwọn babaláwo àwọn oníṣègùn àyàgbé ìsìn tẹpọn ti mọdànà àti tún kàn ṣe wọn máa ṣe nǹkan sínú àwo àbí kàn ṣe sínú seven dish ọkọ ṣe nǹkan sínú disposable ẹgbẹlẹ ẹgbẹ wa láì ṣe pé olúwa ẹ ṣe olúwa ọ̀nọ́là. Uh, ibi tó rí mọ nìyẹn àwọn èyí tí wọ́n ń wí yẹn àwọn tí ò ṣiṣẹ́ nìyẹn ń ta báláyé ni bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa máa wà fáwọn tó ń ṣiṣẹ́ tíṣẹ́ wọn dúró déédéé kí náà máa fi ike àti kí ní gbàsèjẹ fún irú àṣejẹ wo nìyẹn. mami ẹ wo gbogbo àṣejẹ àṣejẹ gbogbo ẹni tó lúwẹ̀ ń kò jẹ́ kò jẹ́ egbò kó tiẹ̀ yé olúwa ẹ̀ mọ́ sọ fún yín. owó ègbò kí ló ń bá a ká. èwo la ti máa fa wọ́n jẹ́ nàbí máa fi ṣíbí jẹ wo máa fi ṣe ń bẹ̀. o fẹ́ jẹ̀rẹ̀ sí i. ìka kan ni kọ́kọ́ yá sí lẹ́ẹ̀mẹ́ta gba lọ́ọ̀ mi. ẹ wo lọ́ọ̀ àwọn olójúfẹ́ yìí ti pọ̀ jù fún mi èwo láti máa tún lò ká kan máa tún fi ká jẹ kíní bẹ́ẹ̀. báyìí tí ìfúnka sí o ọkọ ṣe ha. kí ló tún ṣẹlẹ̀ má mi. àràmù yìí ti pọ̀ jù àlùbọ́sà yìí pọ̀ jù sí ìyàlọ́ má mi kí ló ṣẹlẹ̀ lórí àtijẹ́. wọ́n ní sàbólógùn ṣe ni kò sà ní wàá Ah. ṣé babaláwo ni. ohun tí babaláwo ní kò ṣe kó tó jẹ nìyẹn ohun tó sọ fún mi ni mo sọ ní ṣe ha ha lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta àṣẹ̀ṣẹ̀ wàá fọwọ́ ìwà fi jẹ ọwọ́ orí ọwọ́ dùnú ọwọ́ tó fi ń nà káyọ̀ sí. má mi ẹ jẹ́ kí n ṣe ẹ jẹ́ fi ẹ ṣe faraba ẹ jẹ́ ṣe ṣé ẹ fẹ́ gba sound mi ṣe. ẹ jẹ́ ṣe. kò bá àfi soundtrack sí ó di dandan kó jẹ́ ìka eré yìí ni kò fi jẹ́ tó bá ti nù báyìí. eléyàwó eléyìí ni o eléyìí eléyìí eléyìí ni kò fi jẹ. mami last time eléyìí lẹ́rẹ̀ẹ́ tí mi kì í lè ìyẹn ni ó kọ̀ lọ́tẹ̀ yìí ó yìí tún bọ̀ lórí àtàpà kù. mami ojú ẹ̀fọ́ yìí. Ah, ẹ̀fọ́ yìí ló ti yọ. kí ló dé gangan òkòkò rè ìyá àlè gangan ibo làwọn lọ tako rọkọ ganan lọnà òkò. ìfẹ́ mi lọ ni. yeah yeah yeah mo ti ṣe tán mo ti ready láti wá. mo ṣe ṣe oúnjẹ tán ni. oúnjẹ kẹ. yeah definitely no no no no no i'm fine ṣé ẹni tó fẹ́ lọ hustle máa ráyè oúnjẹ ni jẹ́ ẹni tètè máa lọ jẹrẹ i'm good i'm okay. o sure. yeah i'm good. o ti rówó tí mo sẹ́ǹtì one point five. You! <laughs> mi ò tiẹ̀ mọ̀ kó send owó sí mi. Thank you, mm. thank you so much. Surprise, nǹkan tó jí ìmẹ̀ṣẹ́. Dúró jù. Yeah, surprises. Ṣé ẹ tètè máa lọ ṣùgbọ́n? Ẹ sọ dà máa tètè dé. Bọ̀ má pẹ́ o. Bẹ́ẹ̀ ni mi ní pẹ́. Màmí sọ pé mo preserve oúnjẹ fún Israel. Ọlọ́run ló mẹ́ni tó sì wọ́. A ní kó sẹ́ni tó rí lú o. Mm. Ó máa ṣe o. wọ́n ní ìtàdógún kù sí dẹ̀dẹ̀ ọjọ́ ẹlẹ́sìn kọlà ọmọwùmí èmi kọ lọ́jọ́ ẹkún ẹ̀ àbúrò gbọ́ because èmi ò mọ kí ni tó ń sunkún lórí ìwọ lè sunkún lórí ọmọ tó kú báyìí ọmọ tó ṣe é pé látìgbà tó ti bí sílẹ̀ ló ti jù sílẹ̀ bí ọmọ ajá ò wọ́rì ò tiẹ̀ rí rẹ nírìí abíyamọ ọmọ tó o mọ bó ṣe ń jẹ bó ṣe ń mu lọ́mọ kókó gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́ wọn ni o lè fi ọmọ lẹ̀ ìjọ mẹ́ta ìjọ mẹ́rin ìjọ márùn kò lè ṣeré lọ. nígbà tó yẹ kó breastfeed ọmọ ọmọ ọmọ kò kò kò kò kò opportunity yẹn o ní time fún nígbà tó yẹ kó wojú ọmọ o ní time fún tọmọ bá ń gbóná o ò mọ̀ òwa náà ń sunkún ẹlẹ́yà ìwọ lè sunkún ah ó jọ mí lójú fún ẹ o àwọn àgbàlagbà wọ́n á ní bóòrò ti wàhálà ẹ̀rù tọjọ́ orí ẹlòmíà ní bóòrò tọjọ́ orí ro ti wàhálà bí wo ò bá ro ti ọjọ́ ìkúnlẹ̀ ò ṣe ro ti oṣù mẹ́sàn-án tó fi gbé tó fi gbé nínú ìrora. wo kò sí lọ́wọ́ ẹni tó jàmọ̀lá tí ó àwọn rèé àwọn náà fẹ̀gùn ṣe náà mọ́ ìyá yín ni nígbà tó jẹ́ pé gbogbo ohun tẹ́ bá ti ṣe ló ráìtì lójú màmá yín nígbà tí àwa bá sanná lọ tá à ń wá owó jíjẹ àti mímu tó yẹ kí ìyá yín mójútó yín èyí tó yẹ kó fi bá yín wí kò ní bá yín wí gbogbo ohun tẹ́ bá ṣe ló ráìtì lójú ẹ̀. irọ́ ni o mo ń ṣe wọn tí mo lè ṣe o. ah sorry a jẹ́ pé mi ní rọ́pọ̀ lẹ́nu mi all right ṣadé tó jẹ́ last born ẹ̀ tẹ́jọ́ ń gbélé dàbáyé ṣé kò yẹ kó wà mí àbí látìgbà tí mo ti dé ṣé mo rí fìrífìrí ẹni tó jọ Ṣadé mo ṣe níyẹn náà máa ń lọ tó máa ń bọ̀ nìyẹn ní kì í gbélé wọn níyẹn náà lè lọ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ò níwádìí ẹ̀. obìnrin ẹ̀ òun fúnra rẹ̀ ń pè wá ó ń bá wa sọ̀rọ̀ níṣẹ́jú ìṣẹ́jú. ní jọjọjọjọ níbo lẹ ti ń bá sọ̀rọ̀. ó ń pè mí lórí fóònù. màámi orí fóònù ṣé orí fóònù wá dábàá fojú rí ni màámi ṣe bọ́ṣẹ́ ṣe rọmọ gidi òun rèé ẹgbọ́n tó wí ìwọ ìwọ onídàá ti sunkún èmi ò kúkú rán ẹ lóyún pé kò lọ gbóyún tẹ́lẹ̀ ṣebí masters mo ní kò wá lọ ṣe nílùú òyìnbó kò tó lọ gbóyún wálé ẹ ńgbà ò dẹ̀ gbóyún wálé àbá ẹwí náà irọ́ ó padà mọ́kọ wálé kí ni màá ṣe mo dẹ̀ sọ fún ẹ nígbà náà mo ní mi ìṣáàdì mi ò lọ ṣẹ́yún ọmọ náà ló lè tọ́jú yìí èmi ò mọ bí èèyàn mẹ́ta ṣe ń dúró méjì méjì o báwo la ṣe fẹ́ pẹ̀tù sí bàbá ọmọ tó jọ́kọ ẹ nínú báyìí kí ni a ṣe fẹ́ pẹ̀tù sí lọ́kàn. ẹ wo dáàdi mi ẹ má bẹ àfa kankan torí mi ò rẹ́dí láti fẹ́ mọ́ mi ò rẹ́dí láti fẹ́ mọ́ àtọ́. kọ́tọ̀kọ́tọ̀ ló ń sọ kí ni ìbọn ẹ̀ ń wí kò nídìí ká pẹ̀tù sí lọ́kàn. Eh, ok tó o bá wá fẹ́ mọ́ kò lẹ́tọ̀ọ́ láti claim ọmọ tó bí fún tó bá ní kó lọ gbọ́mọ òun wá ń gọ́. mi fẹ́ mọ́ mi fẹ́ mọ́ mi mi fẹ́ mọ́. ẹ wò ẹ má dá lóhùn dáàdì ẹ pé kẹ bá wa pẹ̀tù sí mú. Eh, jọjọjọjọjọjọ mi ò bá yín wí ẹ̀yin kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí yín náà ń ṣọjọ́ ẹni ṣẹ́ni bọ́ ibi ẹ bá balẹ̀ ayé àwọn ọmọ jẹ́dé àtòyìntì. ọmọ ṣe àìsí ẹ ìyá ọmọ wa dà. kò sílé. kò sílé ẹ gbogbo ẹ náà làwa náà ti gbọ́ gbogbo ẹ la gbọ́ ọmọ wa sọ́dọ̀ yín àyín ó gbọ́mọ tèmi kalẹ̀ ó sì lọ láti bí ọ̀sẹ̀ kan ó lé ní ìsìn ọmọ wa kú ẹjọ́ ọmọ wà lọ́kàn yín o wípé ẹ̀yin àti Wùmí lẹ̀ pọ̀ mọ́ mi ẹ sì fà á lọ́lọ́ lọ́wọ́ lórí. ọwọ́ kò ànàkùnmọ̀lá. ẹ ṣàmọ̀ pé kàdárà láwó wákà kàdìrì. àbí nǹkan dààmú rẹ ni àwọn fẹ́ máa sọ kéwọ́n wájú mi àwọn ọmọ tí máa kéwò àpò onílẹ̀lẹ̀ sá àwọn kọ́ mi ọ̀n ṣàlàyé kàdárà fèmí ń bọ́ lọ fi àsìbáàbì sí sábàbí tí máa jẹ́ kádàrà ọṣẹ́ ń bọ́ lọ fi yún ni sí. Si sábàbí lákẹ́ sábàbí náà ni ó jìyà kádàrá ọlọ́run ti kọ ọlọ́run ti kọyún nìní lálùú máa fún un zẹ ó sì ti gbẹ àmọ́ àsùbáàbù wa ń kọ́ ọmọ tí mọ kí ó lójú rẹ ọmọ wa dàbá yìí. wà ní wà ní hospital bàtí bàbá ní ká máa gbé wálé ọlọ́run tó ní gbogbo ọ̀dà nítorí olóhùn. ẹni ọmọ wà lọ́sibítù àbí. ẹ a kò lè mọ̀ sí lọ́sibítù ìyá yín iṣẹ́ àṣelé bàbá rẹ̀ àmọ́ gbogbo ohun tẹ̀ ṣe fún mi ọ̀fà lọ́rùn lọ. ìwà làwa máa ṣe yàtà olórí ọmọ àdéhùn sẹ́ni tó rí nù o. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi lójú tèmi nìkan ṣoṣo. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi hmm? ah, ah. ọ̀rẹ́ mi tí ó kọ mọ̀ ah, ẹ̀jẹ̀ wo la rí gbọ́. ọ̀rẹ́ mi hmm? wo wo sá ẹ ni. ìyá o ojú ìbá ìfẹ́. ìlú ṣẹlẹ̀. ajá mi tí ó kọ mọ̀. òwú ibẹ̀ ò dẹ̀ ṣe bẹ́ẹ̀. ṣe kẹ́ni sí ọmọ ìyàwó ẹ̀ tó ṣaláìsí ta dẹ̀ tó gbọ́ pé. ẹ ọtún ọtún ọdún jọ kí ni nǹkan tó ń tọ́ láti sọ kí ni nǹkan tó ń insinuate wípé pé bóyá mo mọ nǹkan kan pa ẹ̀ ọwọ́ mi mo fi títóbi ọlọ́ọ̀pá mo fi ṣẹlẹ̀ mo fi títóbi ànábì Muhammad sallallahu alayhi wa sallam mo fi ṣe mi ò mọ nǹkan kan pa ẹ̀ o ò mọ nǹkan kan pa ẹ̀ ọ̀rẹ́ mi mi ò mọ nǹkan kan pa ẹnu àtagídí lásán ni mo ní o mi ò ní padìyẹ bí mo ṣe wọ ẹni mm. tó bá tiẹ̀ ti ní ṣe pẹ̀lẹ́ jẹ́ báyìí mi ò lè withstand it mm. ẹ odidi ẹ̀mí à irọ́ o. kí ni nǹkan tó ń sọ yìí má fẹ́ yan owó tó mi jọ bí ọlọ́kùn ayò nǹkan tá a gbọ́ ni pé lẹ́yìn ìgbà tí ọmọ yẹn kú tán mm. níṣẹ́ ni ìyàwó sọ pé òun fẹ́ rọ́kọ ẹ mọ́. Hmm, nǹkan tó gbọ́ yìí náà lèmi náà gbọ́ wọ́n sọ fẹ́mi náà pé ó sọ pé òun ò fẹ́ aláàjì mọ́ pàlàjì mm-hmm. dẹ̀ ń yarí pé ó ní láti fẹ́ òun dandan ni wípé òun ò lè fi sílẹ̀ àfi kó fẹ́ o gbogbo ẹ̀ pátápátá lèmi náà gbọ́ àmọ́ ọ̀rẹ́ mi mi ò lè parọ́ fún ẹ̀ ìwọ tèmi èmi tiẹ̀ ó ṣàmọ̀ pé ìwọ nìkan náà ni mo ní ní àtẹnìkan náà lọ̀rẹ́ mi ò lẹ́ni tí mò ń fọ̀rọ̀ mi lọ mi ò lè parọ́ fún ẹ ní ìmọ̀ nǹkan kan ń pa ẹ̀ ọlọ́run bá rí inú mi o mo fi títóbi ọlọ́run bá là mo fi ṣẹ̀rí mi ìmọ̀ nǹkan kan ń pa ẹ̀ o bóyá ọlọ́run bá ló gbèjà mi jà aláwọ̀ aláwọ̀ hmm, bẹ́ẹ̀ ni. Ah sọwọ́ mi bẹ́ẹ̀ o. Hmm. eléyìí lé o pẹ́ èèyàn kúkú rẹ́jẹ̀ lẹ́nu àjẹtẹ́lẹ̀ pé tó bá ti sọ náà ni. ọjọ́ hmm. ṣé ọ̀rọ̀ yìí àbí nǹkan mi bí tá à ń sọ yìí ṣé nǹkan mi wà níjọ ọ̀rọ̀ tèmi àtijọ́ ń sọ rárá o. jọ bí mo ṣe ń sọ tí mò ń fọlọ́run búra tí mò ń fànà bíi búra ò gbà mí gbọ́ still ò ń sọ yìí pé èèyàn kì í rẹ́jẹ̀ lẹ́nu àjẹ ṣé mo jọ ni. rárá ọ̀rẹ́ mi. náà ṣe sí mi jàjẹ́ ni ṣé wà mí jàjẹ́ ni ṣé o rájà lẹ́nu mi ni àbò rájà lọ́wọ́ mi ni àbí ṣé nǹkan bí wà bẹ́ẹ̀ ni mo ní mi ò péjú. oṣù orú ọ̀rẹ́ tó jẹ́rè. Ah, ọ̀rẹ́ tó jẹ́rè ọ̀rẹ́ ọ̀rẹ́ ojú ni ẹ o fẹ́mi lẹ́nu àbí. òkè wọn lè máa sọ̀rọ̀ mi láì dábì kankan gbẹ̀rí mi jẹ́ pé sẹ́ ọ̀rẹ́ mi ò lè ṣe báyìí àbí ìwọ gangan gangan ló máa dáná sí. ó ti yé mi kódà má bínú ọ̀rẹ́ mi. nísìnyí tó ti ṣàlàyé fún mi nísìnyí mo ṣẹ̀ṣẹ̀ rí òkodoro ọ̀rọ̀ ló dẹ̀ ti yé mi tó bá béèrè lọ́wọ́ mi gan níta mo máa kú síbẹ̀ ni máa gbèjà ẹni áá ah, ah, mo dín náà. kò tiẹ̀ tí ìyá ọjọ́ kó ìpè. Ah, kí ló wáá fààyàn sí kí ló ṣẹlẹ̀. ó ti yé mi. má bínú má bínú mọ̀dì it's mọ̀dì má bínú ọ̀rẹ́ mi hmm. ṣé ká ṣe máa lọ àbí báwo. àti end trip hmm? trip wa àti end kí wá sí èmi àti akéwòdì kò sí láti ilé ìlọ sí nǹkan kan láàrin àti. má ṣe báyìí náà lórí ọ̀rọ̀ owó má bínú. ọmọ wípé kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí ò kì í the end báyìí òun dẹ̀ ló péré bẹ́ẹ̀ ni láàrin èmi àti ẹ the end ti dé ó parí láàrin wa mo ti mọ orú èèyàn tó jẹ ìkànnì ẹ ẹni ibi ni ẹ ó ń ṣe ní àìjírí ẹni tó yẹ kéèyàn yẹra fún ni ẹni tó yẹ kéèyàn sá fún ni ẹ ó ṣe ọ̀rẹ́ gidi Ah, ah. wo tún kọlu ẹ ó ṣe hàn sí mi ni ah. ṣe bí ọjọ́ kìíní àná rè níbi báyìí náà ìwọ náà ló ń lérí ló ń léka ló ń sọ fún mi tó fi ń yé mi tó fi ń dá mi lójú pé sẹ́ ọkọ mi mẹ́ẹ́mẹ́ẹ́mẹ́ẹ́mẹ́ lọ́lọ́run sọ ó sì máa fẹ́ lé mi ni ó máa fẹ́ lé mi ó máa fẹ́ lé mi ó máa fẹ́ lé mi ṣé mo mọ̀ bóyá àwọn gan ní interest nínú ọkọ mi bóyá lára àwọn mẹ́tò ń sọ fún mi pé ọkọ mi máa fẹ́ yẹn bóyá àwọn gan wà bẹ́ẹ̀ bóyá àwọn gan ò ń tira ẹ̀ sọ́kọ mi lọ́rùn tóró dẹ́sẹ̀ ó bẹ̀rẹ̀ sí í pariwo ó bẹ̀rẹ̀ sí í ti ọ̀ràn tí ò kì í ṣe tèmi mọ́ mi lọ́rùn ó ni mo pa ọmọ ìyàwó mi kí o láì ṣe pé o ká o ká mi mọ́ díẹ̀. àbọ̀ náà má bínú. kò sí wàhálà. ẹ eh, ṣebí childhood friend mi ni ẹ mo trust ẹ èmi kò hàn advice ẹ ló dá má bínú ọ̀rẹ́ mi. péjú eh? gbé bọ́ọ̀dì wa máa lọ. ẹ eh, wá máa lọ wá máa lọ wá máa lọ wọ́n máa lọ máa ṣe ìjẹun ẹ lọ́wọ́ ọmọ mi o ọmọ pé mi ò bá bẹ̀rẹ̀ sí ilé náà ó lè tó kọ́lá tẹ̀lé kálẹ̀ kí omi adá fún bẹ́ẹ̀. kó lè wá máa lọ kí ló dé. a ní bó sani tó nínú o. wá ibi tó gbà wọlé ṣo fẹ́ pọ̀ra nù bí. ṣáma fòye tẹ̀pa tẹ̀pa sẹ́yà o ṣáma fòye nìyẹn ṣáma fòye ṣáma fòye tẹ̀pa ayé o. ẹjọ ṣọlá ni mò ń béèrè mo dẹ̀ ti ń pè láti some days mi ì gẹ́ ẹ̀tẹ̀gbà tí mo tún dé ní compound bíbá yín sìn mi ì rí mọ́tò ẹ̀ nìyẹn èmi bọ̀dà ṣọlá gíga tó máa ń dọ́rin. ẹ ó máa ń dọ́rin oh. gíga. bọ̀dà ṣọlá ògbé ń bá ẹ mọ́. ẹ bá wò ó là ọgbẹ fẹ gbalẹ ní empty apartment ní ìlà yìí kò sí ọkàn lọ. ẹ jọ pé ọmọ mi tí mo wà tó ó ga ó bá ó máa ń dọ́rin ṣọlá. of course mo mọ bọ̀ ṣọlá ṣọlá ògbé ah, ń bá ẹ mọ́. ẹ lọ ẹni bèrè ọ ń bọ̀ ẹ ṣọlá ògbé ń bá ẹ. ọkù samud wọn ní àwọn béèrè bọ̀dà ìyẹn kọ́ ni mo bá wọn kú gbogbo nǹkan yẹn ò kàn mí rárá ṣóyè yín ẹni tẹ́ ẹni tẹ́ mú mi relate pé mo gbalé lọ́wọ́ ẹ̀ omi òye láti jẹta ẹ̀ sọ̀rọ̀ sí yẹn ẹ pè mí síbi ibi tí mi ò lọ ẹni ẹ kì í mọ̀ ọ́n náà what's that. ẹ má bínú a máa ṣàtúnṣe. so bí mo ṣe ń sọ lọ èmi tiẹ̀ fi ìpè bóyá ẹ fẹ́ gbalé rẹ̀ ṣe ń kanlẹ̀. irọ́ gbalé kẹ ṣọlá ló ń gbé bíi ṣọlá boyfriend mi bíi ló ń gbé fiancé mi tó ń gbé mi. ẹ mú bọ́ra ṣọlá tẹ̀ ń sọ ṣe ẹ̀yin ò wá sí event rárá ni ẹ wá ẹ wá ẹ jẹ́ fi pictures ọ̀rẹ́ náà. kíkú ṣọlá ti wed now after wedding we wọn dẹ̀kẹ̀rẹ̀ hot travel out ẹ wá wo pictures. ṣọlá. ṣé báwọn lélẹ̀ ẹ ṣàdáhùn àwọn pictures that tàyà lọ́jọ́ wedding on the ẹ ẹ èmi pẹ̀lú àwọn èmi pẹ̀lú àwọn. àti ṣe bẹ́ẹ̀ dáhùn kú ṣọlá. ẹ ẹ mọ̀ tó máa ń dọ́rí ẹ ẹ ṣọlá stone cold lèmi máa ń pè wọn. ó dà pé dìmú náà fóònù mi. ẹ nà wọn ti wẹ wọn ti gbé fóònù mi. àní ikú ikú ọ bọ́ mọ́rin láyé àmọ́ ó sì fura ṣé fẹ́ lórí tó ń gbé gẹ́gẹ́ ìfẹ́ lórí tó ń yọ ṣẹ̀ṣẹ̀ òkú àwẹ̀ ò jẹ́ fúra o lóde ayé ṣé bẹ́ẹ̀ lórí o ṣọ̀rẹ́ lórí mo níṣẹ́ bí lórí tó fọkàn bá rẹ̀. ọkàn mi ò kí ń tàn mí jẹ èmi ìpìlẹ̀ láìpẹ́ ọ̀gbọ́n yẹn láti lè èmi ti mọ̀ pé he is good for nothing so kí wàá ní kí láǹfààní irú ọkùnrin bẹ́ẹ̀. Bísọ́lá má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ ṣọlá ò ní fọ́ọ̀tì kankan èmi gangan ló yẹ kẹ́ dálẹ̀ bì. ó dé kò ní fọ́ọ̀tì kankan ká dá ẹ lẹ́bi ẹ̀ ń tọ́kọ́ ní ká tó ṣe ṣé ìka ò ti máa gbénú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́mọkùnrin jíǹjì ayé kó má níṣẹ́ kó má lábọ̀ kó jẹ́ kóbìnrin ọwọ́ tóbìnrin bá fún ẹ ló mọ́ máa fi dùn o ò lè fi ọwọ́ ẹ báyìí méjèèjì ṣiṣẹ́ òun kówó fún gbà gbà tí ṣòro wá dé sí kò lè bẹ́ẹ̀ gbà ṣòro yẹn bọ̀t gbà tó ń kówó fún gbà ó wá ní kán má blame ẹ̀ what nonsense are you saying. mo kí wàá ní kí n ṣe báyìí. ṣo fẹ́ gbọ́ padà sọ́dọ̀ àfa àfa kúkú lé ẹ ń lé kò dẹ̀ lówó tóun fún ẹ ó ní òun lára ó gbà mọ́ pé òun fọkùnrin kò tún bínú kí ló tún wá fẹ́. bó mo bá àǹfààní ní genesis of everything tó ṣẹlẹ̀ náà ó dà mọ́ gbà. aláfẹjọ oúnjẹ ta wa ọ̀rẹ́ dẹ̀ kò kó dáná. ṣùfẹ́ kí ibi pa ẹ̀. ṣé fẹ́ lórí tó ń gbé gẹ́gẹ́. yẹn wà náà wọ́n àjọ sùn mọ́jú náà ni ó dẹ̀ dòwú bẹ̀sẹ̀ máa gbó báyìí. ẹjọ kí náà ṣe fún ọmọ tí ìdáwọ́ yà ọmọ ṣe mọ́ mi. ṣe tuntun yà lánàá. ó yẹ kan bẹ́ẹ̀ ni ti pè mí lórí aago lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti bá yín gbé fàjọlẹ̀ tí mo ṣàyẹ̀wò lórí ẹ̀. kò yẹ kí nǹkan kan lè fa wàhálà kankan lórí ọ̀rọ̀ ọmọ mi rárá. mi o. ẹ kí ló wá ṣẹlẹ̀. mi mọ pè o ẹ̀yin ẹ dákun ló ṣe o gbógbógbó. Mm, mm. kí ni ọjọ́ orí ọmọ òun gan. twenty three years ti. twenty three. twenty three ni. akíndóde tẹ́ ẹ̀ ṣàlàyé fún mi. bí dáàdi bọ̀rọ̀ jẹ́ nù àtijọ́dé ṣe fún yín ọmọ ọgbọ̀n ọdún nìkan lọpọlọ ẹ ọgbọ̀n ọdún sókè ẹ sì ti ṣàlàyé fún mi pé ọmọ yìí ọjọ́ orí rẹ ò tí ì pé bẹ́ẹ̀. ṣé mi mọ̀ ni ẹ ọjọ́ orí ọmọ lọ́wọ́ mi ẹ bèrè nǹkankan lọ́wọ́ mi débi tá a máa ní ìṣàlàyé. ẹ ló náà èmi mo wá dẹbi tẹ́ ń dẹbi irú mi báyìí nígbà tẹ́yìn déyìn ǹjẹ́ yìí ṣàlàyé kan lè fún mi pé ah, ẹ̀yìn ọjọ́ orí rẹ̀ báyìí ni o ṣebí kó ṣe pò kínní kó lọ sókè kó jẹ́ ní àkọ́kọ́ ọ̀lẹ̀ tẹnumọ́. ǹjẹ́ yìí béèrè pé kí lọ́jọ́ orí ọmọ náà ẹ ẹ béèrè ẹ wò kò burú mo ti gbọ́ ibi tí gbogbo ẹ̀gbẹ́jẹ yìí ọ̀nà àbáyọ ni mo fẹ́ ọmọ mi ò gbọ́dọ̀ máa gbogbo gbogbo bó ṣe ń gbé rẹ̀ ẹ jọ kí lọ́nà àbáyọ àjíṣà. ẹ ní sùúrù ẹ ní sùúrù ah! ẹ yé parapọ̀ twenty three lẹ́kọ̀ọ́jọ́ orí rẹ̀. bẹ́ẹ̀ni. ẹ bá bá wà lọ́pọ̀ ní ọgbọ̀n a kò nílò. o méje. ọtọ ọtọ ọ̀nà àbáyọ mẹ ọdún méje ni láàdúró dé tá a bá ti dúró dọdún méje tọdún méje pé. yóò bọ̀ sí déédéé ọjọ́ orí rẹ̀ tó yẹ kó jẹ́ ọgbọ̀n ara rẹ̀ ó wà wálẹ̀ pẹ̀. ọjọ́ tó bá ti pé ọgbọ̀n ọdún báyìí lára rẹ̀ ó balẹ̀ pẹ̀sẹ̀. ọdún méje ìgbà wo lọ́dún méjì ó fi gbé bá a bá pẹ́jù yóò bá wa láàrin. níbi tá a dúró yìí ọjísà ṣe mo ti gbọ́ mo ti gbọ́ tiyín mo ti mọ̀ pé mo ti ṣe. ẹ wá ń dá lẹ́bi báyìí la ò ṣàlàyé kọlẹ̀. nítorí wípé yóò béèrè kankan lọ́wọ́ mi ẹ̀yin tẹ́ fẹ́ ṣe nǹkan fún mi ló yẹ kẹ́ béèrè. ẹ̀yin ló yẹ ó dáa kò burú mo ti gbọ́. ẹ bá mi dá ọmọ mi padà mo sọ pé mọ̀wé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni mò ń rìnrìn ìyà kiri èmi mọ̀ pé ibi tó máa já sí rèé ẹ ṣáà bá mi dá a padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ìwé tó mọ̀ yẹn mo gbà mo gbà kí ẹlòmíì ṣe first kọ́ ọmọ mi second ó tẹ̀ mí lọ́rùn. ẹ látẹnumọ́ ẹ dákun àṣejẹtọ jẹun. ṣé ká ní kó bì ní àbí kọ́ yàmọ́ gbé ní tó ti jẹ tó ti rò pọ̀ méjì tipẹ́tipẹ́. mo dàrú. alẹ́ ẹ̀rọ rẹ̀ nítorí ọdún méje ìgbà mélòó ni ó fi pẹ́. ọdún méje mo ti dárọ̀ ọdún méje lọ́mọ mi ò ní gbogbogbò mọ́ ọdún méjì àjíṣà àjọ ah, tẹ̀ ti ṣe gbogbo eléyìí tẹ̀ ṣe fún mi yóò bójú mu ó dá ọ. ẹ̀yin tó máa ń rojọ́ ọkàn lẹ́ òrojọ́ eléyìí ẹ ò rojọ́ ẹ ò dédé bí tó gbé dá. ẹ dáràn ẹ dáràn nǹkan kékeré lọ́sẹ̀ lé. ìwà làwọn máa ń ṣe jàṣà sọ lórí ọmọ wò. pẹ̀lú orí tó ń mi understand nǹkan tó ń bá mi sọ bọ̀ mo kàn ní láti mọ̀ yín kátàlá sí mi. Well, ìyẹn ṣe problem ẹ̀rẹ́ kí n tún introduce ara mi sí orúkọ eh, mi ni Mr. Taiwo aṣàlejẹjẹ bẹ́ẹ̀ tí òye obìnrin rìn ẹ má bínú kò kí n ṣe píṣọ̀ tí Bísọ́lá fi hàn mí ló wà wájú mi yìí o. èmi náà ni. nǹkan tí mo ń sọ bẹ́ẹ̀ ni pé píṣọ̀ tí Bísọ́lá fi hàn mí ó jẹ́ ọmọ tó ga tó straight in fact hips ẹ̀ lásán mo mú mọ nǹkan tí mo rí nínú picture. èmi náà ni nǹkan. Ah, bí àǹtí lẹ́jẹ́ sí àǹtí bíi ti báwo as in ẹbí mi lọ́mọ gan sef. no àpẹyẹ ah, kan pé ojú tẹ fi ń wò mí ni but. àwọn ojú ni kì í ṣàrùn mù nǹkan tí mò ń wò nínú picture kan ló wà wájú mi yìí náà ni mi change ìmọ̀ àti Bísọ́lá ọ̀rẹ́ ni wọ́n láti kékeré. <laughs> Bísọ́lá Bísọ́lá kò ní big star ṣọlá sọ ọ̀nà ọmọ ìkéré ni àjọṣe kékeré ládùúgbò ni but ẹ má bínú kò ń ṣèǹkan tí mo wá síbí báyìí ni mo bá ẹ má bínú. Ah, ẹ bá ti lọ mo ti sanwó ìdúnsìn ah. ẹ lè má lọ ẹ lè má lọ. báwo ti lọ sí school ni. ah mo ṣì wà nílé ó yìí máa tó bíi two ká tó ní lecture. ah ibo sèrè dá. ah bẹ́ẹ̀ sáré dọ́dọ̀ ọ̀sánwó. ọ̀dọ̀ sanwó lè lọ kò múra bẹ́ẹ̀. Ah. báwo ẹ tó lẹ́yìn ẹ yá nà. báwo ni. ẹ ó tó bí ọjọ́ mẹ́ta tí mi ti rí lẹ́kọ̀ọ́ ní school mo dẹ̀ ti pe nọ́mbà ẹ̀ pe nọ́mbà ẹ̀ times without number náà rí ṣe bù ló ń sọ fún mi ni mo ṣe ní kí n wá pé àkí ló ṣẹlẹ̀. ẹ̀sà kẹtẹrà sùn sọ́sẹ̀ lálẹ́ ọjọ́ kan ni. kí ló mean by kété kété. ẹ̀sà mo mí nìyí pé gbogbo kẹtẹrà all of us a sùn lóru ọjọ́ kan láre gbọ́ àrò nìkan látọjú oorun gbàkàrẹ̀ débẹ̀ làrìmọ̀ wí ilé kan ní pariwo so bí observation kèmí ní olítèmi o dà wípé orí ẹ ti dàrú díẹ̀ díẹ̀. Ah, báwo ni wọ́n ṣe sáré conclude pé orí ẹ ti dàrú èèyàn pariwo látòjú oorun. kí gbé lọ sọ́dọ̀. tún gbé lọ sọ́dọ̀. náà ni lóba kì gbé lọ èèyàn bí rẹ. ẹran kìlí náà gbé lọ hospital nígbà kan ṣe tẹ̀sí pẹ́pẹ́pẹ́ kan kété kò ṣiṣẹ́ lọ́sítù kété yà transfer kété wọn tún transfer kété ra kété ra kì lè tún transfer rẹ lọ sí psychiatric ibẹ̀ ni kété ra rí tìrí pé orí ẹ̀ ti dàrú. oh my god you don't mean it orílẹ̀ kan dàrú oh ta ló iṣẹ́ what's the meaning of all this ah ta ni mo wá lè pè báyìí ta mo lè connect pẹ̀lú. ó dàrú pé mo ní nọ́mbà ẹ̀gbọ́n rẹ̀ kan nọ́mbà ẹ̀gbọ́n rẹ̀ kan. very good very good fún mi nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀. manager ẹ jọ̀ọ́ ẹ má ṣe báyìí fún mi ẹ fún mi ní more time ẹ bá ní kẹ́ lock Hotel help nísìn kò sí mint tí n fi máa rí gbèsè mi sàn hòtẹ́ẹ̀lì is the only source of income fún mi tí mo fi ń rówó tí mo fi ń manage ara mi ibẹ̀ náà mo dẹ̀ ti lè rí àwọn gbèsè tí mo jẹ báǹkì san but bá ti wá ti kò sí means mi ẹ jọ ẹ má ẹ mi jẹ. sir kò sí nǹkan tí mo lè ṣe this is beyond my capability and this is uh, court order officers please lead him out and lock the gates. ẹ ògiri bá lanú aláǹgbá àwọlé. ọmọdé ló ń ṣe òun òun ò mọ nǹkan kan àwọn ọmọ ọ̀sìn kò sí nǹkan kan tó ń mọ̀. ṣé mi ò sọ fún ẹ mo ṣàlàyé fún kó tó tẹ̀lé mi wá bí ẹnu mi fẹ́ẹ́ bú mo ní ohun tí mo mọ̀ tó dá mi lójú ni ẹ mọ̀ má mi mo pé àwọn alágbo wọn máa sọ pé the only thing tó máa ń ṣe ni kí wọ́n ká àgbo gbà. wọ́n á ká àgbo typhoid wọ́n dẹ̀ máa ń gbẹ̀bí ọmọ èmi mọ̀ pọ́n tún máa ń ṣe tí ó ní fibroid dé o. à ń ṣe gan-an ni gbogbo níṣe ni gbogbo níṣe lálàgbò máa ń ṣe àfi tí ò bá kọ́ṣẹ́ mọṣẹ́ nìkan ló kù gbogbo ẹ̀ làwa ń ṣe ń bì báyìí. báwo wà ní sè torí mo fẹ́ kẹ́ tètè bá mi ṣe ni torí kò tètè sọ fún mi o torí mi ò fẹ́ kó pẹ́ rárá òun náà ni òun náà ni tó bá ti yá kò tún pẹ́ mọ́ èròjà la kàn máa rà àwọn egbògi tèmi ò ní ń bì báyìí màá lọ rà màá fi mọ́ ìtí mo ní ń bí màá sáré fi ṣe ẹ kàn máa mú owó èròjà wá ni tí má ti wá ṣe tán má dẹ̀ ti gbé fún ilé ló ti máa lo ó kàn máa fi láti bí orí ìdodo ẹ̀ báyìí ó máa fi bẹ̀rẹ̀ sí ní pa á wá fi pa gbogbo okùn ẹ̀ pátápátá láàrin ìṣẹ́jú méjì ẹ má jẹ́ ń sọ̀rọ̀ tán ó máa bí bí ọmọ báyìí ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó máa bí bí ọmọ ni. ẹ jọ ìlú ni mo wá máa mú wá báyìí. ẹ kàn mú wọn bá chẹ́ńjì díẹ̀ wá la máa fi ra àwọn nǹkan yẹn tẹ́ bá wá ti lòó tí ó tó ti bí tí gbogbo ẹ̀ ti kún régé. ìyá àlè ẹ̀ṣẹ̀ máa sọ pé yé báyìí ní kẹ́ mú wa. ibo là lọ tàbí rọ́kọ̀ gan-an lọ́nà oko. dẹ̀ndé dẹ̀ndé dẹ̀ gbogbo ilé tó sọ yìí tí mo gbìyànjú ara mi tó ni mo try now mo try tí mo try ni àṣọ fẹ́ ṣe mí léṣe ni èrò agreement mi àti ẹ̀kọ́ ni gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yìí yín mọ́ àhà ah, àhà ah. ah, ìgbà wo làwọn ọmọ mi lọ ìgbà wo làwọn ọmọ mi lọ tó ti ní pé kọ́ máa kọ́ máa kọ́ máa kọ́ máa tẹ̀lé owó gbogbo ló fẹ́ kọ́ lówó ṣo fẹ́ pa àwọn ọlọ́mọ dànù ni àwọn òṣèlú ẹ̀ṣọ́ fẹ́ ló kù jòjòrò náà ìyẹn fẹ́ mọ iye ọmọ tó bí o ẹ ẹ ìyẹn ni kò bá ṣàjọṣe rẹ fúnra wa ní kí ló dé gbogbo ẹ tí mo fi dúró tiẹ̀ ṣe ṣe gbá ṣàwò ṣé kí jọ́tọ̀ tó bí o tẹ̀lé àgbẹ̀yẹ sọ̀rọ̀ èmi kọ́ tí ìbò tẹ̀ tẹ̀lẹ̀ èmi èmi lọ mò ń lọ ẹ bí o ṣe ní lọ ṣe fẹ́ kí ikú tiẹ̀ mi àbẹ́ mo bí ẹ̀ mi ṣé mo kó báyìí kò ní ní bá àwọn èèyàn ọmọ tó kọ́kọ́ fẹ́ ṣe ṣe fẹ́ jọ́jọ́jọ́ èmi ò nára yà ó ọjọ́ náà èmi ò nára yà by by time you are by the time you are you are, you are back here and done mo ti pack ẹ̀rọ mo ti lọ i'm tired bá pa mi bá pa mi fún àwọn ọmọ mi kí ló dé ah, ah. ṣe ah, kí ló ṣẹlẹ̀ wọ́n bá ní kọ́. Mami. Mami. Mami. Umi. Ah. Báwo ló ṣe ń ṣe ẹ́? Inú wọ̀rí, inú. Inú ẹ̀ ẹ̀ ó mọ̀ pé màmá yẹn ti sọ pé tó bá ti fi pa báyìí èmi gan tẹ̀ tí expect ẹ̀ pé kó ti ṣẹlẹ̀ láti ìgbà tó ti lò ó ti pẹ́ jù gan wọ́n lá máa wá mú ẹ á máa mú ẹ bí ọmọ ni ó mọ̀ pé èkejì ọmọ lòun náà bí ọmọ lórí. Mami. Wùnmí. Eh? jésù wùmí wùmí ah, ah. wùmí wùmí kí ló ṣẹlẹ̀ wùmí wùmí kí ló ṣe wùmí kí ló ṣe wùmí wùmí bá mi sọ̀rọ̀ wùmí wùmí bá mi sọ̀rọ̀ ọkọ mi báwo ló ṣe ń ṣe ẹ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ inú inú adébáwo ló ṣe ń ṣe wùmí ó dáná mo dárùn mo gbé o Wúnmi ah. Ah. Wúnmi Wúnmi Wúnmi Wúnmi Wúnmi Wúnmi mo ní báwo ló ṣe ń ṣe ẹ́ o ò dẹ̀ bá mi sọ̀rọ̀ Wúnmi. ìwà làwa máa ń jàsà sọ lórí ọmọ Wúnmi mo dárùn níbo ni bàbá Wúnmi Wúnmi Wúnmi oh. Wúnmi ooo Wúnmi wúmi wúmi wúmi ẹbí wọ́n gbà. mánìjà seven million náà mo tà. àṣọpọ̀nù ni wọ́n ni ọkọ̀ seven point eight million naira ọ̀tá yún ni ní seven million ṣọ́ òní làákà yìí ni. èmi wò pé five point eight lẹ́sọ̀ kó bá wọlé. ṣé nǹkan ń ṣe ọ́ ni gbogbo bí ọkọ̀ ṣe ń wọlé mò ń kọ́ mò ń fi hàn iye tá a ta ọkọ̀ ọkọ̀ òun kò síbi kankan lẹ́kọ̀ọ́ tí wọ́n ti ríra iye tó ta òun seven point eight million naira ni. kéde máa wo mo pè é mo pè é pé ìgbà nìyẹn ṣe dé ipò tí bá yín sọ̀rọ̀ pé ní kò wá bá mi lọ́fíìsì mo dẹ̀ pé pé ìgbà tó dọ́fíìsì ẹ̀ pì kọ̀ mo dẹ̀ wí pé sọ́fà tẹ́ pẹ́ ni tẹ́ ẹ mọ̀ ni mo lè. sori pé rí rẹ ò pé mọ́níjà eré rẹ ò pé tẹ́rì rẹ bá pé ni èèyàn pè mí pè mí èmi ò gbé kọ́ọ̀lù ó wá sọ fún ọ pé èmi ní kò wọ́n máa bọ̀ ṣégbà tí mo ní kọ́ wá mo ní kọ́ ọ̀tọ̀ kan tàkùtà ni. akérèmọ kọmọlá. na bàbá eléyìí òun ṣe tọ́ta àjà tàkùtà. ọ̀tá ajé ni wọ́n ni. ọ̀tá ajé ni wọ́n ni mọ́níjà. tó o bá ṣe ọ̀tá ajé ni ẹ níta mọ́tò seven point eight million ní seven million naira. sọmọ nílẹ̀ tó mọ iṣẹ́ ọmọ pé owó gun dọ́là thirty naira ló gun dọ́là nílẹ̀ tó mọ yìí kọ́ wá ṣírò rẹ̀ ọkàn tí mo bá lè dá ọkàn dó tààtà fún yàn tó fi iye tá a tọ̀ kò ní jẹ́ seven point eight mọ́ yóò mọ lọ bí yóò mọ lọ bí eight point something million ó sì wá ta báwọn ṣé ṣé. ẹgbẹ̀lẹ́ ìyá wa ẹ ṣeun ọlọ́run dùn tì í ọlọ́run dá sọ̀rọ̀ yìí ẹ wá ní láti ṣàlàyé ọ̀rọ̀ yìí dáadáa kó yé mi náà olúwa wà pẹ̀lú yín. àmín àmín. ọlọ́run àdúró tì í. Allahumma àmín. ibi tẹ bá ṣiṣẹ́ sí ẹni lẹ́nu ní kéré ibẹ̀ lágbára ọlọ́run. ṣe rí ọkọ mi tí mo fẹ́ láàárọ̀ ọjọ́ tí mo bí àwọn ọmọ mẹ́ta fún mo jíṣẹ́ jìyà pẹ̀lú ẹ̀. owó wa dé kò fi mọ̀ mi mú kò tọ́jú mi kò tọ́jú àwọn ọmọ tí mo bí fún ah. àwọn ọmọ mi ń tàràkà báyìí náà ọkọ mi dẹ̀ lówó àwọn tó ń gbé kiri àwọn ló náwó fún kò hmm. náwó sílé ìyẹn mo ṣe wá sábà yẹn ké gbà mí. Hmm. ẹ dákun láyé yá wa ah. ọlọ́run náà ni ó gba gbogbo wa ọlọ́run ni ó gbà wá ọlọ́run náà mi wájú ọlọ́run ọlọ́run ó gbà wá. Eh, mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín àwọn ọmọ mẹ́ta tí ẹgbẹ́ bíi ẹ dákun láyé ṣé ọkọ yín náà lẹ sì bí wọn fún. òun ni mo bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta fún un mi bá àwọn ọmọ mi fẹ́ lómi tó kọjú wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí náà ni mo bí wọn fún. Ah, ah. ọlọ́wọ́ bá a dẹ́dá gan-an azza wa jalla kò nífẹ̀ẹ́ sí kọkùnrin ọmọ tọ́jú ilé ah. ṣe rí nígbèsí ayé yìí. Eh, responsibility bàbá ni ìyá àti àwọn ọmọ tó bá bí fún bàbá ni responsibility ẹ̀ ni wọ́n jẹ́. bẹ́ẹ̀ kí ni ẹ̀yin fẹ́ kí àwa wa ṣe báyìí. ẹ ṣe ṣe nínú àwọn ọmọ tí mò ń wí ìkan wà nínú wọn tó ti kàwé tán tó yẹ kó lọ bí ìlú èèmọ kó lọ kàwé sí kó lọ ṣe masters sí ọkọ mi ò jẹ́ kó wọlé o mo fẹ́ kẹ́ bá mi ṣe. ẹ dàpọ̀ láyé àbí ṣé èṣe pé kò sówó lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń rò. <laughs> mi ì lè parọ́ owó wà lọ́wọ́ ẹ̀ tí ò bá sówó ẹjọ kí ni mo fẹ́ máa dára mi láàmú fún bẹ́ẹ̀ dẹ̀ ni ó mú wá kò ní fún yín mo fẹ́ kẹ́ bá mi ṣe kí ìfẹ́ àwọn ọmọ mi kó wà lórí òkun ẹ̀ kó jẹ́ pé gbogbo nǹkan táwọn ọmọ mi bá fẹ́ ni kó máa bá mi ṣí fún wọn irú èyí tó fẹ́ lọ ṣe masters ẹ̀ ní ìlú òyìnbó yẹn kíákíá kó ṣe fún pápápá táwọn ọmọ mi bá béèrè kọ́bọ̀ kó four hundred naira lé wọn lọ́wọ́ ni. ẹ pé ẹ fẹ́ ká ṣe iṣẹ́ ìfẹ́ràn láàrin ọkọ yín sí yín àti àwọn ọmọ ẹ kì í ṣe ní tó burú eléyìí tẹ́ ẹ ní ká ṣe kò sí ní tó burú bẹ́ẹ̀ àmọ́ ẹ̀yin náà ṣe nǹkan fún wa fọ́tò tiyín ti bàbá àwọn ọmọ yìí àtàwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta ẹ pọ̀ wáyà yìí tẹ́ bá ti wá mú yìí ni wá yọ̀ọ̀nà yín lówó ten thousand naira fifteen thousand. bẹ́ẹ̀ni. fifteen thousand. inshallah. ọlọ́run àgbẹ̀. àmín. ṣùgbọ́n fọ́tò yẹn á kàn yín lára pé kò tọ́jú mọ́ ẹ. tó bá ti yá yín tí fọ́tò bá ti dé káwọ́ bẹ̀rẹ̀ ètò àdúrà yìí. kò pẹ́ kò pẹ́ àdọ́dọ̀ yìí ẹ ṣe mo tó ojú òní tí fifteen thousand pẹ̀lú fifteen thousand ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Mm-hmm. ọlọ́run dúró tì í àmín lánàá mi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run la fayakun la hawla wala quwwata illa billahi al-aliyyil láyé lọmọ yìí ni àbí láì ṣànábì ọlọ́run nira ó pọ̀ lára ẹ̀ báyìí inú rẹ̀ owó lè yí. ṣé ń ṣé ń tí ń sọ fún yín nígbà tí wá ṣàdúrà lórí fọ́tò tí ìyá rẹ̀ ń mú wá wọ́n á gbé ah, ọmọ yìí alárùbáyé kan mi ìmọ̀lẹ̀ rẹ̀ ìmọ̀lẹ̀ rẹ̀ tàn gan wọ́n rò pé ń kọ́ wọ́n bá fẹ́ rí èèyàn báyìí ó lè yẹ ká yóò tún rọrùn fún èmi náà ni mo ṣe lo. Uh, tí mo lò oògùn fẹ́ràn tí mo gbé fún ìyá rẹ̀ tí mo parọ́ pé ah, mo parọ́ alukuraisi sọ pé ìlànà tó láyé alálẹ̀ kà á síbi ó ní ibi dandan kọ́ mọ̀ bá àwọn òpùrọ̀ mo parọ́ mo parọ́. Ah, ah, afárá ṣídìí ẹ ṣèyí tán. èmi náà kọ́ nítorí tiwa àwọn àtàwọn ọmọ náà mo ti ṣe bẹ́ẹ̀ tó gbé tí nǹkan bá ń dà kẹsì wá wò ó tí wọn bá fọnà ìlú kó nǹkan jọ náà kì í dà ẹ mọ̀ pé kéèyàn dàpọ̀ mọ́bìnrin láì jẹ́ kó ní igi lórí ẹ̀ haram ni kéèyàn tó wá fún obìnrin lóyún Eh, ìṣìnà tó fojú hàn ní ni nígbà tí mo sì súnmọ́ ọmọ yìí tán láì jẹ pé àwọn òbí rẹ̀ yọ̀ǹda rẹ fún mi ńgbà náà nǹkan sì bẹ̀rẹ̀ sí yàtọ̀ eh, àrùn ó jẹun dínà náà rí ṣọ́ọ̀bù náà. Ugh. ìsìgbà sí tán ní láyè láti jèrè ọkàn yín. Ah, ọdún tá a jù dé a máa jù bẹ́ẹ̀ lọ tí mo máa ṣe ẹ máa ṣe pé mo gba ṣètánì láyè nìkan àbí pé mo lọ rí mú létí ṣètánì níbà tí mo ṣe ẹ rántí ọ̀rọ̀ inú àlùkùrá nígbà tọ́lọ́wọ́ bá ń sọ ah ẹ bá ń dọ́wọ́ mi padà síbi tí mo ti gbé. Ewe. Ee! Díẹ̀ ee, díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. O ee, Ọbásanjọ́ o ṣeun. Nígbà tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ Arútó àti Márútà nù Kúránì, àwọn kọ ayé ní májíkì àkọ́kọ́. Àwọn náà àwọn àlùjọ̀nú. Tí wọ́n máa ṣe gangan bí wọ́n ṣe máa ọkùnrin àtòbìnrin síra wọn. ọkọ àti ìyàwó iṣẹ́ òun. ṣé kì í ṣiṣẹ́ tẹ sọ fún apá aráàmù ni pé ká má dé díẹ̀ lẹ́nu iṣẹ́ yìí. ẹdun afáàtàjù ṣé ìmọ̀ ń pàṣẹ ọ̀hún. kì í ṣe pé àmọ́ gba àmọ́ àmọ́ ká má dé. ẹgbẹ́ ló sọ̀tà ẹgbẹ́ ló sọ̀tà. ọ̀rìnà ah, dákun wọ́n bínú sáwọn èèyàn yìí ọlọ́run ẹ̀ ṣe èèyàn burúkú èmi gangan lèèyàn burúkú iṣẹ́ òun iṣẹ́ òun yóò ní ó kéré o iṣẹ́ tí mo ṣe gangan ọlọ́rẹ́ gbà ni ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan mo ti gbà iṣẹ́ tí gbogbo ọkùnrin ọkàn kan yìí sóbìnrin kan ó ní mo ṣe sọmọbìnrin o èmi rò pé nígbà tí ọba ẹrọ ọkùnrin pé yóò padà wá bá mi gbà tó lóun ò ṣe mọ́ ẹ̀rọ ló jẹ́ ṣe bẹ́ẹ̀. ẹ ẹ tẹ́yìn náà dẹ̀ bímọ tí yín ẹ̀dẹ̀ ń báyé ọmọ ọlọ́mọ jẹ́. ìbáyé ẹ jẹ ebi gbogbo nǹkan tí ń fẹ́ náà lèmi náà ń fún ìràwọ̀ rẹ̀ tá a kó dáhùn tó bá lọ ló ń bò mí tí ọba jàǹfààní fún náà ń kọ́. ẹ kó pa ọmọ ọmọ ọmọ ọmọ kú mọ tẹ fífẹ́ lúwẹ̀ẹ́ báyìí mọ̀dínà ń lo gbọ́ngàn fún ọ bàbá fàmúsà ẹ̀gbọ́n rẹ̀ ń bọ̀ wá wálé kí ó ń gbà ní tí mo kọ́ lẹ́tà sí ọ náà ló sì gbà ń lo oògùn fún ọ. gbogbo tẹ́ sọ́lá tààrọ̀ la gbọ́ yìí àmọ́ alájà tó kú tí ò sí níbi tóun ti bá tiẹ̀ lọ́nà ti pè sọ́dọ̀ àtẹ̀yìn tẹ̀ ń bẹ́ ń bí kí ni kò sí àkókò kó tó wà ń bẹ òye wa ó ṣe àjọra wọn. dákun sáfà yìí ń sùn ní ládùúgbò tá a ti ń sọ̀rọ̀ ńlá yìí sórí bọ́lọ̀ ní í ṣe mí báyìí ni torí ẹ̀ náà ni mo ṣe ń jẹ́wọ́ bóyá yóò dáríjì mi. bàbá olóhùn sì dáríjì mi wọ́n làwọn káàtì mọ̀dínà àmín. dẹ̀rí ohun èmi ò rí pé nǹkan tí ń ṣe mí o àdúrà tó gbà nísìnyí mi mo fẹ́ eh! ẹ̀rí o ẹ̀rí o ah, ẹ̀rí o alájà apa? sọ ajá nìsú. ẹgbẹ́ kẹ́rin mọ̀ bàbá. aṣáájú ilá ilá ilá. alájà ẹ̀ṣẹ̀ nìsú. ilá ilá ilá. aṣáájú ilá ilá ilá. Ibrahim. Afa, ṣe bẹ pa. Afa, afa ṣàánú mi ẹ bá wọ mi rà yẹ Rashidi. láì láì lọ lọ. bàbá bàbá bàbá Rashidi bàbá bàbá Rashidi bàbá. ọmọ òsì fura ọmọ òsì sọjí o ọmọwé kọ ló ṣlì ọmọ òwe ikú ikú o ń bọ́ mọ́rin láyé ọmọ òsì fura. àní ikún ó ń bọ́ ọmọ rìn láyé ọmọ òsì fura. ẹ ṣé o ẹ pẹ̀lẹ́ sá ẹ ṣé ṣadé pẹ̀lẹ́. ah dadi ah. àfìgbà tí mi fi kú pa àǹtí mi. ah ṣe kú páàrùn mọ́mí rán wù mí lọ sọ́run àpàpàǹdodo àwí ah. ah, wí wí wí ó fà kíkọ́ rí o àfìgbà tó fọwọ́ ara ẹ̀ pọ̀ mọ́ yìí. lẹ́kùn wọn kọ. à ń gbìyànjú ó wà níbi tó wà orí ẹ̀ náà ni mo ná gbogbo chéńjì ọwọ́ mi tó kù sí gbogbo ohun tó kù mí kù láyé àti lọ́run orí ilé kan náà ni ẹ̀mọ̀pọ̀ ọmọ gidi nílé kan káyé tó fẹ́ sọ dídàkudà mọ́ mi lọ́wọ́ à ń gbìyànjú ó ń gbìyànjú ó ó ń bẹ́tà díẹ̀díẹ̀ ṣá àmọ́ kàn jẹ́ wípé ọ̀rọ̀ àwọn Yorùbá wọn ni yóò sùn kò sùn Ọlọ́run á fi wèrè dán wà wò. Ah. nígbà táwa ti dé nísìn lágbára Ọlọ́run bó ṣe le tó tẹ́lẹ̀ Ọlọ́run jẹ́ kó le tó bẹ́ẹ̀ mọ́ mo wá ṣọ́ ọ ẹ pẹ̀lẹ́ sà. níbo wá ni mọ́mì wà báyìí. mọ́mì àtìgbà tí Wùnmí ti ṣaláìsí ló ti fúnra rẹ̀ kẹ́rù kúrò nílé o èmi ò lé ojú ọlọ́run tó àmọ́ ohun tí mo kàn wá ń padà ń gbọ́ ni wípé ó sọ̀rọ̀ ẹ̀ di ewé ojú omi tí kì í nísinmi torí wọ́n bá náà rí nìbàdàn lẹ́nìí tó bá dọ̀la Òṣogbo náà tó máa náà rí tó bá di ọ̀túnla ọ̀túnlẹ̀ náà rí níjẹ̀bà tó bá dijọ́ mẹ́rin wọ́n lè nílọrin náà ti bá pàdé èmi ò mọ tó ń bá ká kẹ̀dẹ̀ máa wò ó ó dẹ̀ ṣojú ẹ̀ ọmọ díẹ̀ ń bẹ́ o àfẹ́mí àfẹ́mí ló jẹ́ kí ìyá ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ dé báyìí kí èèyàn má fẹ́ ní tẹríba fọ́nkọ kó má fẹ́ gbà fọ́nkọ pé ẹ̀tọ́ tí ọkọ bá ní lèmi náà ní èyí tí wọ́n ọkọ bá ṣe lèmi ìyàwó náà máa ṣe tí wọ́n kọ́ bá náà ní gbọ́ èmi náà ní gbà òun ló ló sún màmá yín débi tó dé yìí o. Ah, èmi ò mọ ibi tí yẹ wà báyìí o òun rìn kẹrì bí ewé ojú bí bí bí bí ah, ọlọ́run o bí ewé ojú omi ni. Ah, ó mà ṣe o dáàdì ẹ̀yin náà ṣe dá tó o. kó ráìtì òótọ́ ló sọ ṣémi náà ti wá kẹ́kọ̀ọ́ nínú gbogbo ohun tó délẹ̀ yìí ni mo ti kọ́gbọ́n mo ti kẹ́kọ̀ọ́ mo ti mọ ibi tí mistake mi wà mo ti mọ èyí tí mo ṣe tó dáa mo mọ èyí tí mo ṣe tí ò dáa mo ti padà realize pé àìdá abẹ ló pọ̀ ju dáadáa tí mo ṣe lọ. Ṣadé ọmọ mi. Sọ́ọ́ fi ọlọ́run adẹ́dà tó dá ayé àti ọ̀run mú bèbè àfi kẹ́ mi mi ò ṣe dáadáa tó lóòótọ́ nítorí pé mo fẹ́ kí eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọkùnrin tán wà níta tí wọ́n ń ṣerú eléyìí àtàwọn tó kù tí wọ́n ń plan láti máa ṣerú eléyìí àtàwọn ọkùnrin tí wọ́n ti láya nílé kí wọ́n fi kẹ́kọ̀ọ́ táwa náà bá lọ́wọ́ àwọn forefathers wa ni wípé a nígbàgbọ́ pé tí àwa ọkùnrin tá a bá ti bímọ ká gbìyànjú ká struggle ká wá jíjẹ àti mímu nìkan lọ a kì í mójú táwọn ọmọ tó ìgbàgbọ́ wa ní pé tá a bá ti ń rówó iléèwé wọn san tá à ń rówó ilé san tá à ń fún wọn lówó oúnjẹ à ń jẹ́ kí relationship kankan mi pa wá àtàwọn pọ̀. Hmm ọmọ mi kó jẹ́ kọ fún ẹ o nígbà tí wà àti ìyàwó ẹ̀ tẹ́ bá jọ ń bímọ tẹ́ bá jọ ń gbé bí ọkọ láyà olùrànlọ́wọ́ ni ọlọ́run dá ọkùnrin àtobìnrin fúnra wọn àmọ́ nílé aláwọ̀ dúdú a máa ń ṣe àwọn ìyàwó wa bí ẹrú àwọn ìyàwó wa ò ní lẹ́nu ọ̀rọ̀ òwe tá a máa ń pa tó máa ń jáde lẹ́nu wa ni pé ọkọ láláṣẹ ọkọ lólówó orí aya débi pé nígbà àwọn bàbá wa pàápàá àwọn ìyá wa wọn kì í lè gbéná wojú àwọn bàbá wa nígbà tí ìbẹ̀rù bá wà lọ́dọ̀ àwọn ìyá wa sí bàbá wa kí iná ṣe fẹ́ mọ ohun tó ń dùn wọ́n lọ́kàn nígbà ayé àwọn bàbá wa tí àwọn bàbá wa bá jókòó níbí àtẹrù tó ń jókòó tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ my twelve la máa lọ jókòó sí nítorí ẹrù àwọn bàbá wa máa bà wá. Ba kò dẹ̀ sí ohun tó fà á wọn ò fún wa láyè wọn ò bá wa jókòó bá wa sọ̀rọ̀ pọ̀ wọn ò bá wa jómi tóró kí ni a ṣe fẹ́ mọ ìwà wo lọ́mọ ń wù ẹ̀kọ́ wo là ń fún wọn òun náà ló fa gbogbo eléyìí nítorí ìdí èyí mo rọ̀ ẹ́ o ọ̀nà àṣeyín lọ́kọ àtaya àmín bá ti ń bímọ gbìyànjú bó bá ṣe ń sanwó lé súnmọ́ àwọn ọmọ ẹ̀ kó máa bá wọn fọ̀rọ̀ jómi tóró ẹ̀rù ò ní lè bá wọn mọ́ láti súnmọ́ bàbá bí wọ́n ṣe ń súnmọ́ ìyá ọlọ́run á wà pẹ̀lú ẹ ṣe mọ́. Oh. oh. Okay wàhálà wa máa ṣe jàsà sán lórí ọmọ wò. She's a professional aṣẹ́wó elébòlò ní hustler ni. báwo ni wọ́n ṣe máa ríyàn gidi ńlẹ̀ tó nífẹ̀ẹ́ tó máa lọ fẹ́ àníní. ìjà tó ń dàpọ̀ jẹ́ tí ń dunnú kí ni ìdá ń dunnú tì kò mọ̀ pé ní ara àwọn lòún bìbò. sẹ́tọ̀ mi ò tẹ́ ọ́ mi báwo lọ ṣe débẹ̀ ṣó ṣó ṣó fi òkú sí ẹ lọ́wọ́ tọ́bi pa ìdébẹ̀ ni àbẹ́wò ní sẹ́tọ̀ ni bá ń ṣẹ́wọ́ yóò tún parọ́. máa gba ẹ̀san. ṣéyàn fifteen ni Báyọ̀ ṣé Báyọ̀ jẹ́yàn méjì ni. tiny light dancing ó dẹ̀ máa da everything. ṣé ẹ̀rọ ti rust the guy kan tó hit mọ́tò ní láti. báwo ni wọ́n fẹ́ ṣí kó bá ṣe bí ìwé kó bá ṣe bí ojú ìwé. ọ̀rọ̀ tó direct ọ̀rọ̀ sí mi ẹ direct ẹ kí mo direction tẹ ti ń bọ̀ tẹ tẹ́ ń lọ. ọ̀rẹ́ mi gbà ó da ọ̀rẹ́ mi padà ọ̀dàlẹ́bí méjì. èwo ló lóògùn strangle nínú nǹkan tó ń sọ kí ló ṣẹlẹ̀. a ń torí ọjà ń jà ọjà ló mẹ́ta ló ń jà lẹ́yìn kùlé òun. mo wà bọ́ọ̀dù pé mo á ní kí n lọ gba fresh lọ́dọ̀ àǹtí ìtàn. ẹ fún ìyàwó mi ńlá ń bà ó ń gbé parí. ẹ ṣàṣegbé fún nọ́mbà ẹ ọkọ wọn lẹ́yìn ni bákò pọ kékeré báyìí yàn gbé parí straight ni. ọkọ mi ló ní pé kí n wá pàdé òun bíbá today is our anniversary and we want to have fun. wow oh. your anniversary congratulations congratulations. kí gangan ló gbàgbé ṣé pé o invite mi sí restaurant àbí anniversary wa dàgbé méjèèjì ni mo gbà mí so mo dẹ̀ fẹ́ kó dáríjì mi fún méjèèjì náà. ọkọ yín kọ́. ọkọ mi ti jáde ó dẹ̀ dàárọ̀ làwọn tó dé. bẹ́ẹ̀ ẹ wò ó tẹ̀ ti dààmú tí ń ro tẹ́lẹ̀ pé á ah, ṣe máa lè ráyè sùn sílé yín bẹ́rù ṣe ń bà mí. àǹtí ìtàn ẹ dìde dìde ọkọ mi ti dé. ọbí tó bá kọjá àbúrò ẹ máa fọ ẹ ní orí gómẹ súnmọ́ bí sún ìmọ̀ ìbí yìí bọ́sibí bọ́sibí. Ah, yé ẹ bá lọ bọ́ o. bẹ́ẹ̀ náà ṣe sọ́hùn jàre kí ló ń sọ what are you saying. tọkọ yìí máa fi lọ sẹ́wọ̀n tó bá fi padà dé tó bá gbé ọwọ́ sókè báyìí wọ́ọ̀gì ni o. ohun tó gbé sáyà yìí ó ń tẹ́tì mi jẹ́ kí n yọ kúrò ní láìwẹ̀ náà. sórí òun fẹ̀dí ara ẹ̀ síta ni but by the time tó bá fẹ̀dí ara ẹ̀ síta tán tó bá ṣẹ̀sìn tán please delete my own personality from it. mọ́mi this is my home àgbélébùú mi lélẹ̀ ẹ jẹ́ kí n gbé e.